من الشيطان no. Bapak Bapak الكبرى جنة كبرى عليه صلى الله عليه وآله وسلم وقيما إذا سلكت بتاع يوسف ne ga bile mo se ni du ko dagba ne se wo yi si na ona aga ti e aga ya wa aga ya la da e wo lama ni su ku ja je lama ni ta che ku na ko na ko na ga ni ku ni na ti ba ja ni ina ya shi na ga da ne yo su ni na ga daga nan mu ya wuza shawara e e na tsohon bata ci wani gasa da kele shi ya don ajiye da shawarwo kasa wanda sai la shawara da ga alama wani ajiye da shi da wani ga alama za da shaya da shi ko ci wani ayi kuma ne ba shi ya amma da ya da shawara ya rubuta shawara kuma ya ne na na faruwa kuwa da lawa caya da buga mai tafsiri shi ne ga shafra ya wuta na rai a wani shara shari na ja baka zai ja ne yusu kora mai shi ne ga rai ya wuta na a wani shara da rai gai ra'ayin ke sauki ya bayan teke wai bayan shari'o na kwaya na yusuf idan ga ra'ayi zai ji gina a wata tsora ci wai kayan kusa da sauki ya ba ebe ne na lalace a ranar gobe wani lalata wani ko ina ne lalace a ranar gobe shekar goro da bayan su lalata wani su kwalu bai wai da ganganin da shi da yi nan dáa baya baya kanna sokoto layi ebo yi de ko ti ya ma yi na ko ta ka ni ko lo se ni o yi ga ko ti ne ya ko su ko ne so zumana shara ko ka ga ala ni su ba ala ka ce ko ga ona mu ta ke cha cha ja ni su ko jawan ko na baba ya ku me ke o gangan salatu wassalam aga biya da ba annabi yakubu da baba yusufa yana kake koyi tindira ce da kadiri amma ga damuwa ya wani su ko kuma ya ce siyasa eh man yiga muso da yiwu sa da ya kusa ina wuka a daidai da fasa haka kin no nawa amma ba ci wani su kuma a lokacin a cikin gani da kuma a cikin ba ma ba nga ojo oge ala ada bone adama bone adama ge wa masibu wuci ge wa enyunyi wuci be shibo owo to wa shaba no e we enyunyi ne wa fe be bi ezaji ka bone ne to de no qur'an ke hasu ya ina eh e wala mai aga hasu no to ko sura to su ko sare hasu ma so wuci wuci e wala wa e su fa ita da kasiya ko e, e ne je be no bẹ́ẹ̀ ada aláàdá tàjú wọn yàtọ̀ ọ̀nà nàgá bapa bapa bá yang bá lẹ́bi àkókò wọn náà fẹ́ fà ìlàjì ní káàká yẹn mi fẹ́ fà ìlàjì ní nàìjíríà kà á sẹ̀ yú di alẹ́ kà ya sẹ̀ yú dà tó kìnnà bàdóga àgbà kọlu yà wà àgbéyàwó bàbá yìí bàbá yìí láàkàmọ́ ná wọ́n ti ní yàyà ní ìṣà wọ́n ti é dín bẹ̀tà sí gángan lè yíyá aláàlú sọ́kọ̀ ẹ̀ tí ń lọ́wọ́ yá nínú oṣù wa ṣùgbọ́n bàbá mọ̀ nga wọ́n ní bàbá yìí náà yà kó ìjẹ́ bọ́ wọ́n dà mọ̀ ìbẹ̀ yìí wà màá lẹ́ka tí lẹ́sẹ̀ lè wọ̀ ẹ̀ yẹn gbọ́ òjì ẹ̀ ló ń nyɛnbɔ ɔkyɛ no mutwi mpɛ ti ka yi wo de yusu kura yɔ kai ga age alo ba lo be yusu kura ala yusu kura si kina bo almana ayushe in hada sadaka hatta la tamanna ala akhina yusufa eh aga yawo baba yi ki no kina bo kini faro wo che wa do ade ba ta chi de ye te ye yi ala yusu kura yɔ wa nahnu jami'an abna'u alhali man ba ta yi da ke yiwo shi yo wani ta da gola na su bari alhali wani ije wani kuma ga bayan su ba eh to sai yi su ko sa ga ga yiyo mun ga mana ya ji cewa ga yi lamun zo e wani yige lauza ya je wuwe mashi rayuwa Jesu da shi a kaka ya wani sanye, ya wani sosai yi da gbáná ẹ́ kí aláàbò sùnmù ayọ̀ náà nàṣẹ́fàpọ̀ àlẹ́ wọn lórí ìdúnáwó lẹ́káyì yìí ní ẹjẹ́ ìwọ́n tó tọ̀ sẹ́yìn sùnmù wọn náà àlẹ́ ẹ̀rọ mẹ́yẹ bá dúró kọ́lá ọ̀pọ̀sùn لما أحكم على العصر ذكروا هذا الكلام وأظهروا إلى أبي أنه في غيابة المحبة ليوسف kanina aukunci ba aukunci ba ne na jina ba ne na ya tashi wani zakaruwa zarkara nga da laye zanen ju ada fasa ne kurba babu wa za a kuri da abi ma na uji ga yan jiraitin mahabbatin yusuf a ci da lawun da a nili a gugu gan a da sa bai koye ya ta yusuf kin rana wọn wàtòjẹ́lò náà láàrùn onye mọ́nchi ejinaga ìdẹ́kàn yìí rẹ̀ na ájà àdẹ́fọ̀ fún gan ejinajiga àwọn chani na ewé ní pọ̀pọ̀n náà gámọ́ láàrin ìyá àkókò jẹ́ wá gáàrin tuntun ní ẹ̀jọ̀ mìíràn ẹ́ kájà ń jìgà gan bò é ń jì láàrin ìyá àkókò ẹ̀yà àrin tuntun dáná ní ẹ̀yẹ́ wọn tí yẹ́jìnà ìkẹ́lẹ̀ jìnà kú yà àrin tuntun pa kí àníbi àkóbá àjẹlá yìí lọ́kùn tì wò àmọ́ ayé ti lé títí pọ̀ yìí kaná lọ́rọ̀ àṣùrà tòdé nàkà àtúnṣe yìí tó lè yà wòlé àníkà ilé ẹ̀ látún ẹ̀kọ́ yà àníbi àkóbá ló bá àníbi yusuf ẹ̀ wọ́n á kéré gángan dé ilé ẹ̀ látún yà wòye yìí lọ́ọ̀tì lọ́bẹ̀ yìí lọ́ọ̀tì lẹ́yìn yìí ti sáà mọ̀ ní ìbọn wọ́n ti sọ́ọ̀tì mọ̀ ìbí náà kú náà òyìnbó náà wọ́n ti bayan karatun su ba ta eh ga nan ya kuwa ne salatu wassalam a ga wani na da hula na sako yi na wale da nan je ni su ba e ba to ga me kan yi su ne la ti amo ga ga ya la su ti a ruwa yi lo da ti ga mai lo o to وفي غاية المشقة عليه يستنزلوه عن رأيه في تخويف منه أجي دبارة نجد الداية على يعقوب إبرا يا دسونا دبي على يعقوب يقال يسوع لا داعي بيتنا وتقال أقوم دبلوك يعقوب وكأنهم قالوا عليه صاروا نجد وعقوب نجد بابا بابا نجد látàlá wọlá àlè gasu da ya yi ya ce su koma wala hulul hibu iya wani su kuma na walulidu walulidu la khaira bi al khaira mai ya ba kan ganin yo nga mala kai ga ko da ba kan shi ya ji wa da su kuma su kuma da ya kuma mu da ya eh nga bi kana wala kai su kuma shi goda na wala yusufa da te saya lọ́dún ló rẹ̀ làgádì làgá èjì yá ọ̀gá wà fẹ́ sáyé ya ìyẹ́ sáyé àfẹ́ ké ìyẹ̀padà àfẹ́ ké wà fẹ́ wọ mọ́ra àyíwá àgá báyìí. aṣọ ngámọ́lá nasára ṣu òun láti mí ní ẹlẹ́ ìyẹ́ ẹ̀sìpọ́ṣù náà ètò gbé eléèrà àyíwá mínílì sáàtú gbúdọ̀ pọ́lìsì lọ́wọ́. aṣọ ìdìbò pẹ̀lú ẹ̀kẹ́ pọ́lìsì náà làánù sọ́kà sí ìjọ ẹ́ yadda alkura na zuga fasirin filawu da nan eh da bata ce kin ko mun da mine ne ke ke zare no wa shi ye ko pati ne da jwele ne pati ne kana mutu da chake to ga ga ka sanye su da da abu da ba wa da su maro fiye ayi ka kwa yorubu ene ba wa ga shi wòle ebi ne le dzo ìlànà ọgá yẹn ìlànà wà dé ìbá àtsà yẹn wà jẹ bàbẹ ìbá àtsà yẹn wà jẹ bàbẹ wùtsẹ ẹdú yà àyàlá kíọ àyàlá yìí sùpà àtsà yà ayé àkùkù gán wọ́n pẹ́ ẹ̀gbọ́n yẹn yìí sùpù lé yà láti yà nà àmọ́ yẹ ká àgé àlá yìí sùpù ló gbọ́n táwọn jẹ́ dọ̀sùn dé ń bọ́n wó dọ̀sùn sàn. أرسله على ولد يرتع ويلعب وإنا له لحافظون كابيوشنا المبالغ صاغا يوالو نفسنا إلا يعيش بجانا gake yi gangan da shi ma ayi ruwa yi rayu yi bai rayu yi dan nan shi imeli alamari da yake ga na yau ba ba ihe iye ta ihe ga ihe yau ga yewe adịghị da wani alayi abubuwa kiwo ga sinu ma na gada da iya su ayi su gawa gada da na wa yana nan jikan shi ba da kaza da ya daba shi nan yusuf rudikiyan wuduwa marayuwa eh eh man shiga ne ba gangan da ratu nan arratu wa rutu yuqalu hada talara shiga ratali insanu fi ni'ma zawangi wa yadiyo wen sagara za nimo wọ́n ti èpè wọ́n èèmọ́ wọ́n èrà yìí wọ́n nímọ̀ ìdá àkàlàbà ìlú ìmùlọ́wọ́ ilé kẹta wọn ni kéèdè ẹnẹ mọ́fíù nà jìnnà dẹ́kánì nà bọ́wọ́ nọ́ọ́nà ẹnẹ mọ́fíù nà làwọn yìí ṣe dé yoga èyí ga àràtù wọ́n sùn fúlá ní ojú yìí wọn àdàkí ẹnẹ ṣe mọ́fíù nà jì yà yí bàbá wọn yàwọ́ ẹ̀ ṣì yí dáadáa ọ̀sọ̀ yẹ yà jẹ́ mú kọ̀ wọ́n á yìí ṣì ele tun awo ma gangan da yi na wani gana ko wa da sun bai ya ji ba ko shi ne tun awo ma bai yi na asiru ma da bada yadda wa yala kan ma ya ga ya zo ne su fa da zo dan bona ba ma ka fa wa ba shi ku ki dan bo iga da ci ka bi no ba no ale shi so ko ci fara no ale zo zo dan ale le sa shi wa ne ya ku ki ka kai baba kana mai gaya la yusufu tiyana mun ji gani ga tiyana duri ga yawa yuba wani na da rula sa su suna ya ke chori ya ke jiya ya tsai su biyo ya lo lo sa ko ka in so lo lo a sa ko kuma zan lo ma de ga wa sa ko kuma ke la yuba ko yan lo ci a ka so ko de ga wa sa ko kuma ila yuba annabi yakubu ga mu ege yawa yau umarje tu umarje ja amma da sunan da jamu yi nan ba na je ta rayuwa ta da alajin kusa da wani cikin da bayan kungi da jajima shiwa da su mu gana da su mu tare da kulawa قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون نبي الله يعقوب عليه السلام عليه يعقوب وجاء إليه يعلمون قال إني hakika mu ya kuma na wani da na gaskiya ya gashi kula cikin babu na ya hasu ni wàtán wọn ní pẹ̀sẹ́rẹ́ lẹ́yìn rẹ̀ àzọ́rọ̀ ní àtàlà àbúkì àyípadà lọ́wọ́ yàgò ìnáwó lọ yà lónìí fìràkùkù kàlámù àlẹ́yìn àkùkù kan wàtán wọn sẹ́rẹ́ lẹ́yìn àlàyé ṣùgbọ́n àgbà gẹ́gẹ́ ní òru lókèjì náà lọ bá náà mọ́kànlá ń ṣubú wa manu gafiru hali na mai sha da ke fi suku e shuwa ya ba da ke fi suku mai suku gina lokacin su ne ga su ga su nuna ni laya ya nan eh ya ga da ake shagara da ba da shi ya tukwa yi nan eh wani suku da ya zo zai da nan gini e ka nan gini lokacin lokaci da ba ya gobe da ku ba ruwan wanda ya suku ya suku wani ma da sun shi da gangan da wani wa tsaro ba su lokacin cumin an kare ya tuwa aiwa ka fa an yaftari sahu adibu fi hali gaflatiku ne su da na eshuwawa ya go a eshuwawa ya go mu da da yi suku da yi suku wani hali ne ya ya ya nama eh azamashin tasiru ba ka shafo ga tazara ilaihi shay'ai ekuba kan dawa kauliya ahaduma ya mafari annazihaba bihi wa mafarika tawiyahu mimma yahzuru kinga oto da ya yi su kuga da ya ba da shi har da lozu ne ya shi na mu ga sai su ya sai su mai ba wai wata mai ba e ji ba ko eh ya sai su mai tan mai ba wai ba dalilin mafarin ya zama shi wata ne eh wato uzuri ba shi sun taya nan haukuwa alayhi min azbi ba ba ga mai su ne azbi ya ke wuce shi wa waye ko idza ga qur'an eh ile ka ga ya ya ga daba ne kana gangan ne tsayi nan da su ba ta mutu daga nan aga bàbá àfẹnugá tẹ̀lé lórí ẹ̀kẹ́kẹ́ ẹ̀ wà kẹ̀kẹ́ sún èṣù wà bẹ́ẹ̀ náà yusufu wọn yìí bí wọ́n wá gẹ́ yusufu bí wọ́n yà gẹ́gẹ́ ní ìyẹ̀wò yà nẹ́nugá tẹ̀lé lórí ẹ̀kẹ́kẹ́ wò tiẹ̀ wá gẹ́ yusufu láti wọ́n tó àwọn tààyàn ọ̀ bàbá náà kún yà bà náà kún yà ẹ̀wọ́n náà wá yìí kíkẹ́ ní yusufu àkẹ́kẹ́ ayé nìkan ní ìyẹ̀wò ẹ̀kẹ́kẹ́ làásùlọ́ lọ́sùn à kásìmọ́ ló ti sí yìí ló amma ya baci na to ga gawar su da ya shi ya go wajen su kuma gina kai ba ba ba na da a turo ruwa kya ga wa qalu la in akalahu dhibu wa nahnu usbatun inna idan la khasirun kero ne yi ba ni da ba ne yi to kutu ba ni da nan nga gangan esuwa ne ke fi yusufu toluwa yi ni awe na yi na kala wuzibu aga gaga esuwa ga ke fi yusufu yusufu wani wannan na wasu ba tu yi mai jama'a ya na ga yi wato mu eh izakuo esuwa ne a ke gebe da yusufu mo ga yusufu wa lada ونحن الصبح من الجماعة إنا إذا لخاسرون aya ekudu aja apari ara kaji bara ajo kutu wa na esu wani ajo tele ka esu mọ azeni ni aji takuo ayi na ayi na lafa siru ekudu aja apari ara na ekudu ekudu banba kudu asara to ba bai nan muja ina da dai wa yo na asiru ma la gade ya ta yana wa inna lahu la hafizu eh mai ya kamila alayhi yaqub alayhi salatu wassalam ya jiyo wace ba da shi ke kan ne gangan da ayi na eh kamila alayhi yaqub ya ce lokacin da shi da ayi ba ne Yusuf to yi ro mun la ke nfọdẹ mi ta ni kò bí sí bàbá gán bàbá ló wá ní lórí ayé àgá àsọyìn ẹ káwọn bá yẹ kẹ sọ yẹ sọ alágán lòdì á wá ní lórí ayé kàtà kàtàrà yìí kàtà ti sọ ẹ bàbá wò ká ayé tún ní sùgá àti fàrúwa èyí nà ní ní àkúwé pápá gbàdá ní ẹ bá kẹdà sọ wọn nà ní àti fàrúwa ẹ bá gbàdá ní ẹ ena aji be ni na eh asiya ne bi chu la wa ne bi akuru amma twachi ane bi akuru kaka la wa na la ila ila asiya ne bi chu wa la wa ne bi akuru eti ele ji ne ja be shi be you know shekan goro da wa lila na alai su kutia ba bo ne gbe no ayo gbe no ayo eh kan mutura ke yi na shuma mutura ke kiyan yi na shuma annabi ya kuwa ka daga gangan da ya eh a tsohon shirya annabi ya kuwa a gaida ina kada wudirku wa ɗan asibatun ina ina da fasu ana gaida na alƙasmi ai wallahi la ina kada wudirku wa ɗan jama'atun akuya kyau a tattanon ilé ilé ṣùgbọ́gá àgbógá àti yusuf mọ̀jìnà àwọn ìjọba àgbó àwọn kí ẹ̀yà kú ìyá o zakagbọ́tì ìyá o ẹ́ nẹ́sì ìdánẹ́sẹ̀ tún ẹ̀gbọ́n lẹ́rẹ́ ètò àwọn ẹ̀ṣùgbọ́n òtù lọ gàmọ́ ló ga yìí ẹ́ iná lọ́kọ̀ọ́sẹ́ ìkó náà ayùdá àlẹ́ náà bí lọ́kàsá wọ́n ti máa àgbẹ̀gẹ́ ṣùgbọ́gá yusuf mọ̀jìnà yẹ́ àyè to wọ́n á jẹ àyàkùn kí a máa wòye náà sá bá sára yìí ìjà gẹ́gẹ́ ni àlejò àkó kí bàbá kò dára. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا أمرهم هذا وهم لا يشعرون طبعا من حصل المال سيدي اللوجي من السورة يوسف وجهي من السورة من هو العبد ها نقول له ومن أصدق من الله قيلا بابا تشوفوا ومن أصدق من الله حديثا mudai gaza na mai zaba wuce awo mai suna da soko da wa eh soko a fiye ba sa shi awo qur'ano wa fiye fiye da ciya amma to mu fiya da guji fahimta to e da ni ba ko mu fiya wani biyo ya ga yaya labarin na wajen a ga gaji turban ko in ne mara eh gama da wasu man da ga kalamin salaf halilu a makasirin baraka وكلام الحلم كثير أما كثير البركة زاري شنو من من شكو جوني زال بركة شي eh eke na aga dị nke shi na nwa juru ugbo ndị ume na azaga amaghị na ike nzụmọ na ege dị adị na batatu amfani na mawa adịgo na ma shetere dị fanta nka ga shetere amma amfani na daga ugbo na ugbo dị fanta amma da soji ẹnu wọn àgbẹ̀pá sánà wọn àgbẹ̀gbẹ̀rẹ̀ jùmọ̀ ńlá ní àná àmọ́ wọn lá yà gà gà àgàgà àfọ àdéhùn tí wọn wọn àsàkóso àgàgà bẹ̀rẹ̀ jù. ewu sábà yìí ní àwọn obìnrin sọ̀rọ̀ láyé sọ̀kọ́ sọ̀kọ́ àyè ní àrò. ọmọ ìṣùgbọ́n mi ni hasu ní sọ̀kọ́ ìṣàyè mi ni súra náà káni náà bí àtẹ̀kẹ̀lẹ́ bàbá yìí gan adúró kòtò àtsà àmọ́ bí kòtò àtsì náà èṣù wà lẹ́yìn sùkùn wọn yìí náà wayin na gai da dilo ga baruwa a wurin gani dole kamar ya su na daba wani na aliyya ko mafi ce da aka fi eh su ba su kuma ciya me da shi ne ya gare ga ya da biye ma tsuna me da shi ne ya rubi ma kalma da kakan ganga da yusuf ya gan shi nan buloso na ya yi tero da da yusuf ilana buloso na yi da kwatitiya da kan kwace da e yi nan yanga aka e wani aka ga ya so mu eh no to ga da ga shi kan da su ga yesu nyamba ke fa yesu amma

wàhálì mọ̀ wá tó ṣe o àgẹ̀yẹ àyíká tí o kí máa kú bí etí wo bá yàn wọ̀dà ya já àlọ́ òbí kẹ̀yà na dúdú kí ètò nínú àti sáwúrà nìkan kó a ní gáàdà aláàbí yusufu àti àwọn wọ̀dà kóló láwùsàn náà ẹ́ àdà aláàbí yusufu àti àdàwù wọ̀dà náà àwọn sáwúrà ń ṣe náà ọ̀tá o ke lo je na mi so abu da kan ko ga ala ni mi so ba cha ko ga ama ke da ku cika bi mi so abu ga ina na to e na so ko ke ta ni ke lu na wa ni mi so ku yo eh ko ke ta a wo yo e wo na ta ni ba tu ga ala wa cha ko ga eh èmi so awo lọ́pàá náà kò bí kábínà ìta kẹ́lẹ́ àtàdà níbi yusuf náà wàá túnà àṣà yusuf mú ayẹyẹ àlòkù ìgbẹ̀yà lọ́tì tó gáà náà níbi yusuf àṣà àtòkò ẹ́ mọ́tòkò lọ́pàá náà kò bí kìlìkàlá ni máa fún kìlìkàlá ni máa fún ayì fàrẹ̀sẹ̀lẹ̀ wù máa wù wàlọ́mà àkàtúwò wọ̀ dáàtú bí yàrá bíi kan ne zagan ganka ka kuwa da babani na wato mawaye za a doki bayanan jubi ai an samu wasta ka kuwa na yi kayan fi gurin jubi a yi tuka kudin tsaro ga ala ne da su ba ci a nan gwagwa la ilaha illallah alqur'ani gariga kan ne ci a nan yusuf gwagwa da nan kan ne ci a nan yusuf da gwagwa da nan anabi sube sila ni jaade na go kasa aliko ni nege sike baba waka ye la ulo de nore anabi sube da wogara eh anabi sube da wogara Allah subhanahu wa ta'ala wa awu ayna ilayhi ba go ike yusuf eh ibe tuwa ya anabi yusuf la tunazza annahu gabe ɔtɔnɔ de anamu de amiri maa dere yi wɔ yusufu hyehyɛ na na ɛkyɛ omu wɔ dɔ yi na na daana de taari fi elu na na ewu wɔ daana na de kɔkɛ tukɔ na wɔ ewu daana na sɔkɔ na ale yusufu yɛ ŋgɔ kyi na dere yi wɔ yɛ ada na aba ale na ti la fi amiri esu la yɛ ale lɔ wɔ gana wɔ ewu daana ale yusufu yɛ lɔ wɔ gana ewu wɔ dɔ káàdì bí ẹ̀bà náà wà pọ̀ bí ètò bí ẹ̀ṣẹ́ bàjẹ́ alọ́ àjíṣẹ́ òkúṣe àwọn àyílá ilé yìí ìṣe ìwọ àyà níbi lóṣùkù lọ́dún lọ́dún àmọ̀rún ní àmọ̀rún àkùrìjì bẹ́yì èso ẹgbẹ́ náà náà wọ́n yà àjẹ́ tí a ní bí kèé tí ẹ̀ nana àjíkẹ́kẹ́ yóò dá wà yà làbá àdúgbò kẹ́kẹ́ yẹ̀wò sáyà ẹ̀ àkàmùtò ọ̀gá ẹ̀gá wani wuto ga samiya wani wuto ga duka zafaga wa da tinyanu akwai mara wuda su wallahi tallahi su kwaga ta ka nafi su ci eh ga ubai wallahi shi ne kan na wa ta kan na wa da nyani ga gannan kan na wa da nyani ga gannan wallahi shurun a ya kawo to amma a kawo to ga Yusuf faga a ya kawo ga Yusuf faga ebola abutu ọtún dama káàmì náà gẹ̀yí ẹ̀nà nàbó náà ẹ̀nà nàbó náà kùràwùtì náà náà lé ẹ̀nà dáná àti ọwọ́ ẹ̀ kùràwùtì náà lé ẹ̀nà gáàlù na dáná ẹ̀nà nàbó náà gáàlù wọn sáà mọ́ká kùràwùtì náà ebola abutu ọtún dama káàmì náà wà ẹ̀ka ẹ̀ yà á olùlà ẹ̀ sùn àbá ẹ̀kọ́ tó àbá ẹ̀ṣọ́ tó gbọ́wọ́ gáyìí yìí mọ̀káàmì náà àti tún ọdún ní bàbá ẹ̀ náà àbẹ́ èso tókè ọ̀gá yìí yusuf mọ́gá a tùnàní àtọ́mọ́ àti èso tókè ọ̀gá yusuf ní dára yìí wá. ẹ̀yin lọ́wọ́ ní wọ́n wùlá ẹ̀sùn àgbà àti ọ̀gá yusuf mọ́gá ẹ̀ yẹn àti túnú yẹn àti túnú sọ́kọ́lá wúlé wà áwòháyìnà ìlẹ́yìn àyè wà áwòháyìnà ìlà yusuf sai ya cika yawa a shanin yusuf da takbiran da in wata wa ga jikin wa ga ya yake wani labarin bifin lima haka ya tuna na abu dana allabi faru bika ya tuna na abu bai dana wani na ya shuru na fi zalikar wata na ka yusuf fun ci ma ke bora yusuf ya manyan limanu su na samun gida a fi sauran ba wata ko yi mummin tafsira ya shawo ya kan ce wani kafin suratu yusuf nan kan ne yi to nan da kan ne yi ya yusuf bi daga nan fara sa da yusuf gona man ci ya ji ji ci ba ga ga wajen da la ta kan shi ga yusuf ya nan wa wajen da la yusuf ta ga kakka ga yake mushin nan ga la wa ga shi ya goro cewa ke shure ba amma wannan ta fito wa ke yawa ta fice la achago wagashiyebore tu ogbewe eolulumu ha eolulumu ekwosuto adikweramu wọ́n la ẹ̀ṣọ́ òyìnbá wo ha aráàlẹ́gà alhamdulilah tòsí wọn ẹ̀yọ́ na bá ti wọ́n gbé yìí ẹ́ mọ́ ìṣìnà owó yìí o. ɛɛ tẹsílẹ bàbá tó lè gé ya àkàkà sunu ní ọsọ tó tóra alẹ gẹdẹ tó ètèjì lè gé ìwé ɛɛ nga aláàzí filosofu wo ɛɛ filosofu wo nga mọ lámọ ìdíkà àti gàba tẹsílẹ wà ɛɛ da shi a ba su ji amfani ba mina amfani ko rana maga kala razi alfaru razi ya kan tafsiru ma mafatu da gajo za ta ce ya ala shi na wuce hajji ba a cuce da daga mafatu da gajo na tafsiru da kanni a razi ga wa fa'ida ta hadal wahayi fa'ida na da wahayi na na sokoja na biyu su gudanar ta'anisu wa tazkiru nafsu sọ̀kọ́ jìnjẹ́ àrẹ́bì yusufu ekú lọ́wọ́ iṣẹ́ àrẹ́bì yusufu ẹkùn ká ekú lọ́wọ́ jíjẹ́ wọ́n yà àrẹ́bì yusufu àkùrọ̀ tún ẹkùn ká wọ́n ìzà àrẹ́bì gẹ́gẹ́ wọ́n wá ṣẹta kẹ́lì ebó tó èso lọ́wọ́ lájílájí àbúrú náà gẹ́m ràzẹ́rẹ́ bẹ̀ dààmú ẹlẹ́wẹ́ ń bá àrẹ́bì yusufu náà yà náwó sàyà àṣìlò lọ́wọ́ àlùkùlá àṣìlò nà biyareyi wanzu a da tambaya mutu daga nima shilen nawa har ila bayan ya abin musu ila ajin ya alama gani ba koyin kwa da alama sha da wuce ala da alama sha da wuka ya kulan wajuwa duku ewe yin da olu labarin suko eh ewe yin ya da ya kulu lai ba da yusufu tò náà tó àwọn ìlú ọ̀rẹ́ lé èkúrò ọ̀tọ̀kùn ní báyìí kán mọ́ sọ àlèyé àgẹ́ ìròyìn dáadé fún wa tòlú wa ń bẹ yọ èzè piega fara mọ́ bàtí sòkò lè fìyà ewu ni wọn kò gbọ́n wọn kò gá fara wẹ̀ á dé ní wà jù wẹ̀ tá tó sòkò ètò àkúrò ètùrò èkó gá fara ẹ̀ ń sùn ètùrò èkó túbọ̀ ẹ̀ ń sùn ètùrò èkó akéde ẹ̀ ń sùn náà wace ta tun na zai kada gangan da laifi wasu na su kwada to wa gwaga fara da zautu a kuma a goyi wa wasu na yin ga ya ni su ne ji na ta kuma min ba ni ko mun sai ale na ba ba ga sa za shi a ce ga wani cina da sun gona e bana da ja da ga ga ba Yusufu da kyana da ko wajen وأباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما musulmi ya mutu ya da nan wala nan to kai za ku wani kowa ni ga gaba e tu da dan ruwa aje no la so asiri no da ga tu da na se ga mana asho e la ga tu da dan ruwa mu ma su da su ko su na wa wani e ya tu da dan ruwa shi ta ma duri ta mu shi ya wala asiri ni no so da ko e tu da dan ruwa to she kan goro da wa kamar nawa da jiyan kuma wa san su jiyo annabi Muhammad sallallahu alaihi wa sallam ba da mina hadisu ga wa innal kadhiba ya'ti ila al-fujur wa innal kadhiba ya'ti ila al-fujur hakika kamar nan wale da nan wai ta sabu fajirci da annabi Muhammad sallallahu alaihi wa sallam ga mana ya san da da gogo wala da fajirci ba wala da fajirci àkè láti fájírí sí ọ̀rọ̀ sí náà kí ẹ wáyé aláàfọ àti níbi náà ọ̀gọ̀mọ náà. bàbá náà mo já owó àbá rẹ adéṣèbọ̀dọ̀ bá bàbá rẹ ẹ bàbá àtúndà ní àgbà ebe náà lùkúrá ní láwùyí náà adéṣèbọ̀dọ̀ bá bàbá náà wọ́n ní ẹ̀ ìṣàn kó àṣèbọ̀dọ̀ bá bàbá náà ìṣàn.

ya na ke ta ki da ga ce sani e tu yaro ta yaro eh ashe mutum ba ba Aisha ya wako ke tsiki hmm wa qala malakum ya baniya wa anna yusuf annabi ya kula ya yi kimi jikinle kiwo jimiyo ya zai ci yi lolo ne kiwo jimiyo wàá eh? eh? yẹ Yusuf pa Yusuf lọ́wọ́ ní wàá tún láti wọlé Yusuf rẹ àmì tí ìṣe tí wọ́n ti náà ẹ́ àmì tí kì í ṣe náà ẹ́ àlejò àwọn òwe bá Yusuf náà kí àgbà متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين الله Police ìdíra àti ẹ̀rọ guilty conscious ni. Tòyìnbó kò ní tó ká lóru. Ọ̀kẹ́ ìlànà ìdẹ̀síyà. Wọ́n dẹ́gà intelligence wakashule psychologically wandoga wanazozishile zashukuleti eba awu wanaijo atesaya elashiletiyo walegesiya elashileti karaba weti gesiya sileti walemiya yawalasalar edaboliyui kulegesiya umetiki tiki wawaye

kọ́ọ̀lù yá àbànà àgẹ̀yàwó bàbá yóò kàṣà ẹ́ kàṣà jíjọ gbàgbọ́ ní èso àgẹ̀yìn náà dàábọ̀ náà kéde lóore kù bèbí bá rọ tó ìtì wà náà dàábọ̀ náà yá kékeré yẹ lọ náà fèdí kò kẹ́ yàrá yíyan yàrá tó kọ̀mpitíṣìn yẹ pàṣẹ yàrá tó sàbẹ̀kẹ́ yẹ pàṣẹ ṣe ṣe ṣe ń ká sáà kọ́ni yọ̀lá ọgbà fún gẹ̀mọ̀ṣọ́ ìdà àwárí ìdà ẹwà tún ìpín gẹ́yìn bí ìbí ìwà tún láàmú wà fún gẹ̀mọ̀ṣọ́ ìdà àwọn ti rí rí. wọ́n tẹ̀lé kan náà yóò sùpà nígbà wọn tá a rìn náà ìjà gẹ̀rẹ́ sùpù lọ́wọ́ ká ìṣù ẹ̀gbọ̀n táyìwó bàní àǹfààní ìṣe ń kíkí ìṣiṣi náà ìṣiṣẹ́ ìṣùpù ṣùgbọ́n àgbẹ̀ gángan lẹ́yìn ó ṣiṣẹ́ ká ìgbésùn rẹ̀ bàbá fún àgbẹ̀ lọ́wọ́ sí òkú tó náà ibe suma kunu na isu ja káàkiri àwọn ọmọ àtàlù wọn ò ní lọ́la wọ́n wa ọ̀gá yìí náà bàbá wọn àwọ̀ wọn ló kùn náà sọ́ọ̀dì kí ni káwọn yẹ sí ẹ̀yẹ tán. ìyàwó ló ti ló kùn náà sọ́ọ̀dì kí ni. ńlọrọ ẹni nà tí kàwọn náà tó àdókùn arọ nyẹ mọ fàárì ẹ kẹyìn gáà àdájọ yusuf jí ń jẹ ẹ náà bàbá fò sí ń sọ náà àdájọ ọ mun ci gaba nan wata yana ba wato e ga nan mun ga e ga yesu da nan mun ci ga da labawa su tira bi su ku ci shan ya tan na lasta su ba kan ki ji su ba su kan yana ji ga nan ne gaba nan gaba nan ba shi a ga ba ta mu min lana wa ko ga na in ko su do mu ci ga na gona a su ga gaba na su kana ga gona agbẹ́wọ̀n wá ní mùdájọ́ mọ̀lẹ́gbùbà sígì mẹ́kàn mọ̀lẹ́gbùbà gan wọ̀lẹ́gbùn náà sọ àjíjì rẹ̀ kó dà yá fi gan gaskiya ito kawo sókè ó wúlò lè sí ọ̀tá ẹgbọ́n náà aláàjọ wẹ̀ ya èlì lè ti gàmọ́lẹ́ dà wúta láìlá ìlọ́lá èlì mà ti gàmọ́lẹ́ yìí wọ́n á tó kù sí yẹn náà ẹ́ zangoro láàzá wọn gẹ́lẹ́ ṣùgbọ́n ìdáni gàmọ́ náà.

الله فصلا جميل والله المستعان على ما تصفون طب سيعي كمان ندى لو لا ينفع على ايه وجاوى على قميصه بدم كريم عشان يا بابا ọkùnrin yìí sùpọ̀ ni wọ́n lè wúyà ẹ̀wọ́ àti ẹwọ na yusufu fara nana ni ẹwọ yusufu nana ni gawa alaka ló ṣe ìdánù kẹlí ajá kàmá ní wàá tán ẹwọ náà ẹni yusufu fún ọ ààrẹ yà kú wọ ẹ ẹwọ náà raba àlàjì ẹyà yusufu rábà náà ọ̀rẹ́ bá wọ́n láì wọ́n láì wọ́n kamalacha <laughs> eh kema kunino na wanji ewayana kela ga cha masin go cha goba banu goba da na wale to wani kuma ba do ti gone ye mu ga goma eh ba kema kunino like la ke yusufu cha yusufu masaji eh ewia e ma kunino ti ti ba ewayana eh a ti yusufu ti ji bo wani to ma kunino ti ga ewo se ne ke yusufu ari yusufu na ti ta sawa àtòkùnà pàdé tó náà ẹ àtòkùnà pàdé èkó náà mọ àpàdé nsúkú kóńkúlá ìsúkú tóbi fún ìsúkú fún ibi tún fún yẹwò dáná wọn àdé ẹni mẹtí bàálẹ ti kẹlẹ bẹẹ bẹyì pẹlẹ ẹnu tó náà bá wà nígbà yìí èyà tẹ èsì bí ó ègànnà láàyè wọn yà wọn sọ wọlé sọmọ àfúsùn àwọn ẹ ẹ lè gẹ èyí máa padà náà nyempe faiza ne pauni fie gangan be shetan ne bie ne nga pauni fie ge ne a shude ke ne la ha ne ge wona ne a ko ko ne ya ban sa wala ta ku a ku sun amra ga wona no le la no zo interesa ha ela ya ga wona su to e ko su ba ne wa to ka je be e ko su ba be blink no aya ko no ma mo a jo atase ta e ko shugabannin su ci wuri gina ụzọ ya biya na esensi a yi daga aga yi waga krimina biya na fi shi na aga yi a da biya shi wani to ita wani shi wani wọn àgbáyà wọ́n gé lẹ́tà akẹ́kọ̀ọ́ bí ni èyí wá tó su kuma ne annabi na lai game da yesu shi na ma fun ga àwọn su kun waki e wo yesu ku ja ya eh yesu ku na ah ken ma fun ga yesu kun waki ati yesu ku baba ati ele na kai su kun so ya shi be ina ana ke ya na daga ati yesu ku baba ba ni shiga ake fi su su kunji daga caba lawaya a ah, ba su saboda su san ma ku su Ha! to yanzu da kiji da gan shi amma si ba shi ya nabi yusuf wani annabi yakubu wani a nabi yakubu ga da yiwa ni mi ga a eh ba ngai a Oh, casa adige meji ne aje guru ijeto kwa so kwa we. Baro ya chana ani ya ku kubara. Gabbal sawwalat lakum anfusukum amra. Fasabrun jamil. Fasabrun jamil. Ka ya munye gwa. Ama fasabrun jamil. En bana ya wuna.

nan je da hankali ne bara guja ne bara guja ke guji bara eh eji kwa to je àwọn àwọn awe yo awe no ba lewe wallahi sallahu alaihi wa sallam ngawa na suna chuka ta ta ko ko ko eh ngo chiga wa bi shetia wa wa ti àwọn fela pamchi àtúpáta náà yé ní bóòlù ẹ ẹ yẹn ní ṣíṣe dá nùsùnká làṣíwò ẹ̀fọ́ àkúyọ làṣíwò ẹ̀fọ́ àlùkúyọ níbi ẹtí ló ti kẹ́ ẹ bó tí ó gbé ọ pátá àlọ́ ọ̀hún pẹ́lá kù yìí náà ní kí gẹ́gẹ́ bí mu gàkú yìí pátá wọn èlé ìjọ ọ̀gá tó ń pátá nù kún ẹlẹ́jà níbi àkúkú yìí níbi àkúkú yìí àmájú òun ọ̀gbẹ́ kọ̀ sọ́bùrù ni. Wallahu musta'an ala nafsi. Sokol ban giga wa da wata ma gon ganin do. Eti ga wannan da shi yanzu ne shi da nan. Eh? Ga wannan da shi yanzu shi da nan. Wa sabrun jamil. Ai amrun sabrun jamil la shakwa fi. Eh? Alamar gon ganin da na so yake akuri ke mu ya ci gangan da yau ma ya kuri wangi akuri la ji gina la shakawati na wa ta mutum ba mu ya yi ta mu cin ga yi ce shi bana wallahu musa'an ala ma tasifun ai wallahu subhanahu wa auni ala tahmilu ma tasifun min al-kadhib su kula ma wa ba ki ne su kula ma da ke ce ta al'amarin nabo su kula ma da tijiyan biyo ete gamana da shi jiye sun yi shira yi kafira da gamana da kan na na yakuba alayhi salatu wa salam ya jin na jaye eh aha alayhi shi ne goro ne shi ne goro asa ne shi ne goro yeki yeki masiba na ja ne shi kula da kiwo a ah, ní oṣù láti ń ṣe àyọ̀ sọ̀kún hajj ń lọ ilé iṣẹ́ rẹ̀ nínú àríwá nílùú yusufu yẹn sáré ìlú náà wà tíra tí ò wọ̀dọ́ ẹ yé kí ní ẹni kéjà adìyàn adìyẹ sọ̀rọ̀ àríwá yusufu wà kéè náà dé ètí àríwá yusufu ìsùnmọ̀nyẹ́ gàmọ́nà nyen do man wa ne yusuf dana zumana jin ne da ne yusuf e eh, e ne ke abi e ji da ne yusuf bi biyo ka kun sa ci gaba ba eh insha Allah ka kan ga wala ne yusuf da yusuf ne ya fi e le mun la ga o ke wa ne ye we ni le eh, le ah ya fi le mun la ga o ke la television shi je ti ti ni le o do ààyè ti fíìmù ti tẹlifíṣàn yọ káyọ̀ náà ń gbà wọn náà àti ẹ̀kọ́ wà kí sí pàtí tó wà lóde oúnjẹ tọ́ kàtún iná bá a lè jẹ pàtí gbẹ́ni à ee ẹ̀la jìjà níbi ìṣùkú iná òdi yàrá owó pàtí fún owó lórí la bí èsì mi náà wà lé tó yàrá bí èso à àlòsí àṣà yìí sọkúbárì ìlàjì tó fi kí wàhálà fún. وأصحابه وحلم الرجل يقين من الدين عصارة الفوز المقيم مصارفة إلى جنة الفردوس صاحب الزمر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله